الحمد لله رب العالمين salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yawmidin adúpẹ́ fún ọlọ́run ọba àbí ọlọ́run kí mọ́sálà ìgbà síyàmù wa tó ní ìjọsìn fún wa ò ní jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù ramadan ilé tí a máa jẹ àǹfààní ọ̀rọ̀ lóye bíi láti inú ètò yín ètò wa hudan wa bushra láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sarafudin gbadebo rọ́jí kí ọlọ́ba ṣe ní ìrọ̀rùn fún kí àwọn afárabalẹ̀ kí ajá àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye náà bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Uh, lónìí à ń ṣe àlàyé fúnra wa nípa nawaqidul wudu. àwọn tó máa ń ba àlùwàlá jẹ́ kéèyàn máa ń tí máa bá àlùwàlá jẹ́ ó pàtàkì púpọ̀ nítorí kálíbà jẹ́ pé ń gbogbo bàtà bá sẹ̀sìn àlùwàlá tó lálàáfíà la gbé dúró níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa kí àwọn ẹ̀sìn tá à ń bá ń ṣe pẹ̀lú àlùwàlá yìí ó lè bá jẹ́ àtẹ́wọ́gbà nínú tí máa ba àlùwàlá jẹ́ ni al-khariju mina sabilayn ohun tó jáde gba ìkíní kejì ọ̀nà tẹ́gbìn máa gbà jáde lára wa gẹ́gẹ́ bí tọ̀ akramakumullah yìí máa ba àlùwàlá jẹ́ gbogbo ẹni tó bá ti tọ̀ lẹ́yìn tó ti sàlùwàlà àlùwàlà bàjẹ́. bákan náà algha'it ìgbẹ́ òun náà máa ń bá àlùwàlà jẹ́ iṣó òun náà máa ń bá àlùwàlà jẹ́ bákan náà jíjáde mani lára a máa bá àlùwàlà jẹ́ bákan náà alimẹ́lì ìtọ̀ọ̀rẹ̀kẹ òun náà máa bá àlùwàlà jẹ́ òun máa bá àlùwàlà jẹ́ aluwadi òun máa bá àlùwàlà jẹ́ òun náà funfun tó máa ń jáde nígbà tí yẹn bá bẹ̀rẹ̀ sí ní tọ̀ àbí tiẹ̀ jáde lẹ́yìn ìgbà tẹ́ bá tọ̀ ó máa ń bá àlùwàlà jẹ́ akramakumullah bẹ́ẹ̀ náà lẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ bá jáde gbàdí àbọ̀ jáde gbàbí títọ̀ ń gbà jáde òun náà máa bá àlùwàlá jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkàràmọ̀kùnmọ̀lá òkúta ló tiẹ̀ jáde láti ibi tí gbẹ̀ ń gbà jáde òun náà bá àlùwàlá jẹ́ torókùtà ò lè gbàbí tí gbẹ̀ ń gbà jáde jáde kígbẹ̀ ọmọ yìí la. tòun ní sọ pé òkúta ló jáde ń di tèmi kì í ṣe gbẹ àlókúta náà ìgbẹ́ ní torí ilé ìgbẹ́ ló gbà jáde nínú tó tún máa ń bá àlùwàlá jẹ́ òun náà ni zawalul aqli kọ́ lọ́wọ́ bá kófìsọ rẹ̀ kófìsọ wa òun náà ni kéèyàn dání tí ò ní làákà ìmà tí làákà ìbá yẹ olúwa rẹ̀ tí làákà ìbá padà sí láàtọ́ afẹ́sẹ́ àlùwàlà yóò tún àlùwàlà sí àlùwàlà tó ti ṣe síwájú kí làákà ìwò tó yẹ òun ó ti bàjẹ́ nu kí ni wàá máa yẹ làákà ì oorun ni bí wọn bá sun oorun oorun tó pọ̀ ẹlòmíì tó bá sùn wọn bá àwọn ogún odó létí rẹ̀ kò ní gbọ́ oorun tó wúwo lélẹ́yìn wọn tún àlùwàlà sí. bákan náà akramakumullah ẹni ó bá dákú àlùwàlà rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń hún rírà látàrí kó mutí àbọ̀ mọ̀mú kó mu ọ̀hún hún rírà àlùwàlá bàjẹ́ torí pé àwọn mutí ní ìsìnkú lè mà ó ń sọ ara ni ó ń tọ́ ara ni kí ah, ni ò lè ṣẹlẹ̀ nígbà tí làákà ìbá ti kú lára nínú tó tún máa ń bá àlùwàlá jẹ́ òun náà ní ká fọwọ́ pa abẹ́ ká fọwọ́ pa abẹ́ ní ìsìn bá fọwọ́ pa abẹ́ ara rẹ̀ àlùwàlá rẹ̀ bàjẹ́ ó wá nú hadith látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam pé man massa dhakarahu ẹnikẹ́ni tó bá ti fọwọ́ kan abẹ́ rẹ̀ lọ́kùnrin kó sàlùwàlà kó tún àlùwàlà rẹ̀ sí. ó sì wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan lọ́dọ̀ imaamu ahmed nínú musnad ipa nabi sallallahu alayhi wa sallam sọ pé man massa farjahu falyatawadda ẹnikẹ́ni tó bá fọwọ́ kan abẹ́ rẹ̀ abẹ́ tí wọ́n pè ní farj ọkàrí tóbìnrin ẹnikẹ́ni tó bá ti fọwọ́ kan abẹ́ rẹ̀ kó tún àlùwàlà sí. so eléyìí túmọ̀ sí pé fífọwọ́ kan abẹ́ lẹ́yìn tá a ti sàlùwàlà o ó ṣùgbọ́n kí la gbà lérò pẹ̀lú fífọ ọkàn abẹ́rẹ́ tọkùnrin àbóbìnrin òun náà ní kan tààràtà kọ́ mọ̀ jẹ́ pa kan gbàrà aṣọ tó bá ipá sọ bá ń bẹ láàrin ọwọ́ wa àti abẹ́ wa wọ́n yẹ pé èèyàn fọwọ́ kan abẹ́ èèyàn fọwọ́ kan àyè abẹ́ nù gbàrà aṣọ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ kan abẹ́ ti àlùalá rẹ bàjẹ́ báwo ni tó bá fọwọ́ kan abẹ́ ìyàwó rẹ lẹ́yìn náà bàjẹ́ báwo ni rẹ bá fọwọ́ kan abẹ́ rẹ lẹ́yìn tó náà ti sàlùwàlá àlùwàlá rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n o yàtọ̀ sábẹ́ àwọn ọmọ wa kéékèèké ọmọ yàgbẹ́ nìsín ẹ bá tábà ọmọdé kékeré ọ̀tọ̀ ẹ bá tábà àlùwàlá ọ̀bàjẹ́ kò sí tó sàlùwàlá yẹn. bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé abẹ́yìn wọ́n ti gé e dálẹ̀ wọ́n ti gé abẹ́ nìkan dálẹ̀ ẹ wá mú àlùwàlá ọ̀bàjẹ́ ìyẹn ni pé yushtaratu ìyẹn ni pé àtàbí ọkùnrin àti tóbìnrin tí ó fi jẹ́ pọ́ bàlùwàlá jẹ́ ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní lọ́wà kí wọ́n ti gé bọ́ọ̀lẹ̀ èyí tó máa gé bọ́ọ̀lẹ̀ tẹ fẹ́ mú kó ńlẹ̀ ẹ wá mú kó ńlẹ̀ láì jẹ́ wípé nǹkan ẹ fi bọ̀wọ́ sọ́wọ́ ọwọ́ yín lẹ fi mú yín torí pé wọ́n ti gé bọ́ọ̀lẹ̀ bákan náà wa mú àlùwàlá ti bàjẹ́ kó rí i pé màní ìjáde lára òun lẹ́yìn àlùwàlá àlùwàlá bàjẹ́ bákan náà àbọ̀bọ̀bìnrin lò abẹ́ rẹ̀ wọnú tiẹ̀ àlùwàlá ti bàjẹ́ bákan náà nǹkan oṣù ó ba àlùwàlá jẹ́ bákan náà ẹ̀jẹ̀ bímọ ó ba àlùwàlá jẹ́ akramakumullah nínú tó tún ba àlùwàlá jẹ́ òun náà ni ar-riddatu islam a'adana Allahu wa iyyakum minha ọlọ́run kọ́ là bẹ́ẹ̀ kéèyàn ó lóun islam wọn òun fẹ́ di kèfèrí òun ti di kèfèrí wọn ṣe islam bó bá sá àlùwàlá tó wàá sọ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ àlùwàlá ti bàjẹ́. nínú tó tún bá àlùwàlá jẹ́ òun náà ni akulu lahmil jezur jíjẹran ràkúnmí jíjẹran ràkúnmí bá àlùwàlá jẹ́ jàmá jíjẹran màálù ó ba àlùwàlá jẹ́ jíjẹran àgùntàn kò ba àlùwàlá jẹ́ jíjẹran ewúrẹ́ kò ba àlùwàlá jẹ́ jíjẹja kò ba àlùwàlá jẹ́ ó jẹ wàrà kò bá jẹran jẹ́. أن رجلا سأل رسول الله صلى الله عليه وآله وسلم bí ọkùnrin kan bí anabi sallallahu alayhi wa sallam léèrè pé àtọwọ́dọ̀ min luhumil ghanam ǹjẹ́ tí mo bá jẹ ẹran àgùntàn ṣé màá tún àlọ́ àláṣẹ bí. qala in shi'ta fatawadda wa in shi'ta fala tawadda tó bá wọ̀ tún àlọ́ àláṣẹ tó bá wọ̀ má tún àlọ́ àláṣẹ. ìyẹn tó bá jẹ ẹran àgùntàn bí kò jẹ ẹran àgùntàn àbágbò àbí ewúrẹ́ àbí wọ́n ti pè orúkọ àbógunfe ọkùnrin tún béèrè atawadda'u min luhumil ibil ṣé ń tún àlọ́ aláṣẹ tún bá jẹ ara kún mi bí qala na'am tawadda' min luhumil ibil tún àlọ́ aláṣẹ tó bá jẹ ara kún mi tó ajẹ́pẹ́lẹ́ yìí àlàyé ni o àlàyé ni àdìsí kan wá tó sì wá lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé alimami muslim alimami malik rahimahullah wọ́n gbé jáde rẹ́gẹ́dẹ́ nínú muwatta bẹ́ẹ̀ náà ni imam bukhari bẹ́ẹ̀ ni imam muslim àtàwọn àfọwọ́n ní àdìsí wípé kánà akhirul amrayn min rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam tarkal wudu'i mimma masathu an-nar eléyìí tá a nàbí ṣe gbẹ̀yìn òun náà ni pé kìí tún àlọ́ àlàáṣe tó bá jẹun tí wọ́n fi náà ṣe kìí tún àlọ́ àlàáṣe tó jẹun tí wọ́n fi ṣe ní tí wọ́n fi ṣe ó lè jẹ ó lè jẹ ẹran so ó sì lè jẹ tíì gbogbo ní tí wọ́n bá ti fi náà ṣe tánàbí bá jẹ kìí tìtorí rẹ̀ tún àlọ́ àlàáṣe ẹ máa ra kúnmí náà yín náà wọ́n fi ṣe tó náà bọ́ sábẹ́ àdìsí pé gbogbo tó bá ti fi náà ṣe tánà bí bá jẹ́ kí tán lù àlàsè eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wípé ràkúnmí náà yín náà wọ́n máa fi ṣe wọ́n sì ti sọ pé èyí tánà bí ṣe gbẹ̀yìn òun náà ni pé gbogbo tó bá ti fi náà ṣe kí tán lù àlàsè nítorí ẹ̀ so ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí alimami Ahmed ní madhabu tiẹ̀ àwọn sọ pé rárá tá a bá jẹran ràkúnmí àtún àlọ́ àlàsè nítorí pé bó ti ṣe jẹ́ pé ìtànàbí ṣe gbẹ̀yìn òun náà ni pé kì í tún àlùwàlá ṣe nítorí pọ́ jẹun tí wọ́n fi náà sè ṣùgbọ́n o ẹran ràkúnmí jẹ́ àyọkúrò ẹran ràkúnmí jẹ́ àyọkúrò eléyìí náà sì ni imaamu nawawi rahimahullah lòun náà farama nígbà tí ń ṣe sharhu sahihi muslim òun lòun náà farama pé ah ah àlàyé yìí ó kún wípé ṣé ká tún àlùwàlá ṣe tá a bá jẹran àgùntàn má tún tó bá wù ọ́ tún ṣe tó bá má tún ṣe ǹjẹ́ tí mo bá jẹran ràkúnmí ńkọ́ ànábì ni tún àlùwàlá ṣe nítorí pọ́ jẹran ràkúnmí so eléyìí túmọ̀ sí pé ẹni tó bá jẹran ràkúnmí yóò tún àlùwàlá ṣe yàtọ̀ sí ntí àwọn míì sọ o tí wọn sọ pé ẹ kọtọ kájà ń ra kúnmí ìjẹkújẹ ni kíní kẹsẹ rí akọ pé à ń bọ sẹrí àtìkọ ẹ má pààrọ̀ ọmọ lọ ẹ má pààrọ̀ ọmọ anabi sallallahu alaihi wasallam o síbi tí sẹrí àtìkọ kẹjẹ ń ra kúnmí o ẹran tó dáa ni o ẹni tó bá fẹ́ jẹ kó jẹ o ẹran tó dáa ni ẹni tó bá fẹ́ jẹ kó jẹ ọwọ́ nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé tó o bá ti wọ́n dá ràkúnmí látara àlìjánu so eléyìí inú tó ju ọpọlọ wa lọ ni alladhina yu'minuna bil ghaib ọlọ́run ròyìn àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n gba ń tọ́pa mọ́ gbọ́ ànábì sallallahu alaihi wasallam ló ń fún wa rò khalas tó a jẹ́ pé àgbà bẹ́ẹ̀ torí pé àdìtì sọ pé ẹ lè ṣe sọlẹ́ níbi tí àwọn ẹran àgùntàn ń lòsò ẹ̀ gbọ́dọ̀ ṣe sọ láti níbi táwọn ràkúnmí ń nítorí pé àwọn ràkúnmí látara àlìjánu lọ́lọ́run ti dáhùn àwọn ni wọn á máa gbé sọpọlọ àgbà ah, ẹran lélẹyìí o kì í ṣe àlùjànnú o kì í ṣe kì í ah kí ni ọpọlọ orí èwo ló ń gbé ká tánàbí ń sọ̀rọ̀ tó à ń sọ pé ọ fẹ́ ṣe correction pé point of objection point, point of correction lẹ́nu ẹ̀ ìwọ wo sànàbí sallallahu alaihi wa sallam torí pé tí ó bá yé wa lónìí ó padà yé wa lọ́la torí olódo ni wa bọ́lá ń ṣe dọ́mi èèyàn nu wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run ló fà yín yọ kúrò nínú àwọn ẹ̀yà yín tó wá pé ẹ̀ mọ̀ nǹkan kan ṣé wọn náà lọ́mọ akọ̀rẹ́kìtì ta ni wọ́n mọ̀ kọ̀rẹ́kìtì ànábì. bákan náà téèyàn bá mọ̀ wípé ó dá mi lójú pé mo ti sàlùwàlà ṣùgbọ́n mò ń ṣe iyèméjì ṣé mo sọ àbí ń sọ ó dá ti sàlùwàlà ǹjẹ́ mo àbí ń tọ̀ dá mi lójú pé mo ti sàlùwàlà ǹjẹ́ mo àbí ń yàgbẹ́ téèyàn bá ń ṣe iyèméjì bá a pé èwo dájú èyí tó dájú lálùwàlà á padà اليقين لا يزول بالشك اليقين لا يزول بالشك n tó bá يدانو kò lè yẹ̀ أي ما ثبت بيقين لا يزول إلا بيقين مثله gbogbo n tó ṣe é pé àmàdájú ń ló mú fẹsẹ̀ rinlẹ̀ kò lè wó dànù àyàfi pẹ̀lú àmàdájú bíi tiẹ̀ ó dá wa lójú pa alálùwàlà kò wá dá wa lójú pa aṣọ àjẹpàlùwàlà ń bẹ lálàáfíà à ń kàn wò pé ṣé mo sọ àbí ń sọ ni máa lọ ṣe sọ̀láàtì rẹ̀ títí tó fi mà dájú pé yes mo sọ ó tún sọ̀láàtì yẹn sí. ọ̀dọ́ olójúpọ̀ lálùwàlà ó ń ṣe tàbí ṣùgbọ́n lórí pé ṣé mo tọ̀ àbí ń tọ̀ ni lọ ṣe sọ̀láàtì rẹ̀ títí tí ìdọ́ olójúpọ̀ tọ̀ ọ̀dọ́ olójúpọ̀ sàlùwàlà tàbí tàbí ló ń ṣe lórí pé mo yàgbẹ́ àbí yàgbẹ́ máa lọ bá sọ̀láàtì rẹ̀ lọ. eléyìí jẹ́ káàídà al-yaqinu la yazulu pẹ̀lú iyèméjì. Abu Hurairah radiyallahu anhu ọmọ gba àdìsí kan wà tó kín kọ́rídà yìí lẹ́yìn àbí tó ṣe pé látara rẹ̀ láti múru kọ́rídà yìí. anabi sallallahu alayhi wa sallam ni idha wajada ahadukum fi batnihi shay'an fa ashkala alayhi akhraja minhu shay'un am la fala yakhrujanna min al-masjidi hatta yasma'a sawtan aw yajida riha. akhrajahu muslim. wọ́n lé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ ìpè tẹ́nìkan nínú yín tó bá rí nǹkan kan nínú rẹ̀ bí ká pé inú rẹ̀ ń kún ó ń kún kò wá yé ó dojú su sí nǹkan kan jáde lára mi àbí nǹkan kan jáde lára mi ǹjẹ́ mo aṣọ àbí nsọ bí kò gbọ́dọ̀ jáde nínú mọ́ṣáláṣí o títí tí ó fi gbóhùn ìsóyún àbí kó sì gbóhùn rẹ̀ ẹ̀hẹ́n ó fúra àmàpọ̀ jáde ṣùgbọ́n ọ̀nsá òṣó jáde àbí ọ̀jáde ó kó mọ́ṣáláṣí títí tí ó fi gbóhùn àbí tó fi gbọ́ ohùn nítorí tá a bá ti gbóhùn nǹkan kan ò sì ṣe tí rẹ o ti mọ̀ pé nǹkan jáde nù o ti gbóòórùn nǹkan kan ò sì ṣe mú rẹ nǹkan kan ti jáde nù alimami muslim ló gbà wá eléyìí àdéhìí yẹn fi hàn yìí pé aliyakinu la yazulu bishak ntọ́ dájú kò lè wó dànù pẹ̀lú iyèméjì ǹjẹ́ afọwọ́pàyàwó wa lára lẹ́yìn àlùwàlà àfọwọ́ra la òun náà fọwọ́ra la ọ̀fọwọ́ra wa lára ṣùgbọ́n nǹkan kan ò ní abẹ́ wa ìtọ̀ òrèké nǹkan kan jáde lára wa ṣé àlùwàlá wa já àlùwàlá ọ̀jà ṣùgbọ́n ká lè bá jẹ́ pé bóyá ọ̀rọ̀ tí apá kan náà olùmọ̀ sọ ká lè bá bọ́ lọ́wọ́ iyèméjì irú rẹ̀ kó dáa ká tún àlùwàlá sí ká tún àlùwàlá sí. torí apá kan náà olùmọ̀ sọ pé ní tó bá ti fọwọ́ kan ìyàwó rẹ̀ àlùwàlá rẹ̀ já ṣùgbọ́n ìtọ́dọ̀gba ni pé kọjá kọjá ńgbà tí nǹkan kan bá ti jáde lára rẹ̀ kí ló wá fẹ́ já àlùwàlá ọkàn fọwọ́ kan obìnrin lára lọ́wọ́ á túmọ̀ sí pé já ṣùgbọ́n khurujan min al wọ́n lè bá àjáde lábẹ́ ìyapa yìí ó burú ó kó tún àlùwàlá rẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni afọwọ́kan abẹ́ ọmọdé kékeré gẹ́gẹ́ bá a ti ṣe sọ pé àbá àtàbà kọjá àlùwàlá wa àmọ́ tá a bá tún àlùwàlá sí ó dáa bẹ́ẹ̀ náà lẹni tó bá bì tọ́lápá kan sọ pé tó bá ti bì ó tún àlùwàlá sí tó bá tún ṣe ó dáa tó bá tún ṣe kò sí nǹkan kan ẹni tó bá gbókù à ń fẹ́ kó tún àlùwàlá rẹ̀ sí torí pé ẹni tó bá wẹ òkú àdìtì sọ pé ó ẹni tó bá sì gbé òkú yóò sálùwàlá ṣùgbọ́n àdìsí yìí báyìí kò tọ́ka sí pé ọ̀ràn àyàn ìní pé kọ̀ wẹ̀ àbọ̀ràn àyàn ni kò sàlùwàlá ọbọ̀ sábẹ́ tádìsí yẹn bá fẹsẹ̀ rìn lẹ́nu ọbọ̀ sábẹ́ wípé ìntàfẹ́ ni ìntàfẹ́ ni torí ẹni tó wẹ̀ kú sàlùwàlá ó lọ sí sọ láti sókù lára kò sí wàhálà ẹni tó gbókù ẹni tó gbókù tó gbé jáde wá síbi tá a ti ṣe láti sí lára kò tún àlùwàlá rẹ̀ ṣe kò sí tó ṣe láti rẹ̀ tọ́ bákan náà tí èèyàn bá sì ń ṣe àlùwàlá fún gbogbo sọ láti kọ̀ọ̀kan láì jẹ́ pé àlùwàlá rẹ̀ ti tẹ́lẹ̀ já ọ̀dà àkùbúrú bó sì fi àlùwàlá kan ṣe sọ láti léraléra tálùwàlá rẹ̀ ọ̀já kò sí wàhálà ńbẹ anábì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ rí. ṣùgbọ́n tálùwàlá bá ti já o tọ́ dán lójú pé o só àbọ̀ tó àbọ̀ ṣe kí ni ọ̀ràn yẹn ni kò tún àlùwàlá ṣe o. tá a bá sun oorun eléyìí tó ṣe pé kò mú wa lọ jìnnà títí gbogbo tó ń sọ lẹ́gbẹ̀ẹ́ wa náà là ń gbọ́ à ń fetí kọ nídàkúrekú so tá a sì fẹ̀gbẹ́ lélẹ̀ tí èsì pa so tí èsì ṣe pé a sùn ní rúkú ògbóró eléyìí kò bá lu alájẹ lópin ìgbà tó bá ti jó oorun tí ò lọ títí àfẹ̀gbẹ́lélẹ̀ àbá jókòó ní asùnjókòó àfìdí wa àfi tólẹ̀ dáadáa oorun wa gbé wa lọ eléyìí ọba lu alájẹ tó oorun yẹn ọba ti pẹ́ lọ títí. tá a bá wá fẹnu kọ́nu pẹ̀lú ìyàwó wa ń kọ́ tó ń ti pé bá ń ṣe fẹnu kò lẹ́nu ń dùn mọ́ wa kò alájẹ àfi tí nǹkan kan bá jáde tí nǹkan kan bá jáde nídìí wa ìgbà náà látò lọ tún àlọ́ àlá sí. nínú nǹkan tí a máa ń lo àlọ́ àlá fún òun náà ni pé kásá àlọ́ àlá ká tó sùn súnà anábì sallallahu alaihi wasallam fi hàn wá bẹ́ẹ̀. kò sí wàhálà nínú eléyìí kò sì sí ìṣòro ń bẹ ó tutù bá mọ ọgbómi kaná bómi bá lọ́wọ́ rò fi sàlù àlá kó tó sùn torí pé ọlá ń bẹ fẹ́ni tó bá sàlù àlá kó tó sùn. anábì sàlàyé bólùsọ́kan ṣe wà pẹ̀lú rẹ̀ tó yẹ pé yóò máa tọrọ àforíjìn àti kẹ́ ọlọ́run ọba fún títí tí lè má. nínú tí súnà tó fi hàn wá nípa àlùwàlá ni pé tí jánábà máa ń bẹ lára rẹ̀ tí ò bá lè wẹ̀ ṣáájú kó tó sùn kó sì ṣàlùwàlá kó tó sùn. bákan náà o ti kọ́kọ́ báyàwó rẹ lò o tún rí i pé o tún fẹ́ bá a lò sí agbára rẹ ká wàá lọ ṣàlùwàlá ṣáájú kó o tó tún padà sọ́dọ̀ rẹ̀ o ní pé àńjọ ló tún á lọ ṣàlùwàlá kìnnìkan gbogbo agbára rẹ ó lè tún ọ lọ ṣàlùwàlá torí pé àdìsí tún ṣàlàyé pé òun ni ó tún jẹ́ kí agbára rẹ̀ ó tún kó dọ̀tún. ǹjẹ́ ẹranko tó jẹ́ pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ká jẹran rẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí gẹ́gẹ́ gẹ́gẹ́ àwọn àgùntàn wọn àti ìgbẹ́ wọn bákan náà àtọ̀ wọn bẹ́ẹ̀ ọmọ gbogbo ẹ̀ mọ́ ò kìí ṣẹ̀gbin ńlá àtọ̀ èèyàn nítorí pé látara àtọ̀ ti dá kò sì sófin kan tó pè lẹ́gbìn tó ọmọ akpọ̀ omi gbọ́lọ́gbọ́lọ́ omi ẹ̀gbìn kan lọ́lọ́run fi dọ́ ọ rárá o omi gbọ́lọ́gbọ́lọ́ ni pé kò lágbára ṣùgbọ́n kì í ṣomi ẹ̀gbìn kì í ṣomi ẹ̀gbìn torí pé Aisha radiyallahu anha ó sọ yìí pé òun máa ń ha màní ìkúrò lára sọ ànábì sallallahu alaihi wasallam tó bá ti gbẹ kì í sì fọ̀ àmọ́ tí o bá ti gbẹ tó wà ní tútù tínrín lòun máa ń fomi fọ̀ kù ìbá ajẹ́gbìn wọn á wá ha kù lásán gbàtígbà ń bẹ lára aṣọ tiẹ̀ tó gbẹ sí ọkàn àfikàn náà há dànù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ torí rẹ̀ màá ní ìyè sẹ̀gbìn amúkú olóńgbò tólóńgbò bá tẹnu bomi èyí tó mú kuyún kìí sẹ̀gbìn o a lè lò láti fi ṣàlùwàlà ó ti wá nínú hadith anabi sallallahu alayhi wa sallam tólóńgbò mu nínú omi tí ẹnìkan fẹ́ kọ̀ tánàbí ni kò fi sílẹ̀ innaha mina tawafina alaykum wa tawafat. torí ń bẹ́nu olùṣèwọléwọ̀de pẹ̀lú yín ẹ fi sílẹ̀ àtakọ àtabo wọn olùṣèwọléwọ̀de ni wọ́n jẹ́ sí yín torí ẹ omi tí olóńgbò kẹnubọ̀ kìí ṣẹ̀gbìn. àwọn ẹranko àbìjà táwọn ń gbé orí ọ̀dàn tí wọ́n ń gbé inú igbó àwọn ẹranko wọ̀nyẹn bákan náà àti àwọn ẹyẹ tó yẹ kí wọ́n ní èékánná tí wọ́n fi ń ṣọdẹ ǹjẹ́ gbogbo àwọn ẹranko wọ̀nyí báyìí àti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àti báàkà tí gbogbo wọn tí wọ́n bá sì ń gbẹ pẹ̀lú ẹ̀mí wọn tí wọn ò tí ì kú nǹkan mọ́ ni wọn ò bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa láti jẹ àtẹkùn àti kìnìún àti kóòkò àtàwọn ògo wẹ́rẹ́ àti gbogbo àwọn ẹranko abìjà wọn yẹn tí wọn bá ti kú ohun tó mọ́ ni wọn ẹ̀mí tí ń bẹ lára wọn ó pè wọn ní nǹkan mọ́ ṣùgbọ́n kò tọ́ fún wa láti jẹ ibi táwọn ń lọ ni pé àmúkù wọn wọn kẹnu omi wọn wá àmúkù amúkú wọn ń o ń tọ́ mọ́ni yẹn fi a lè lò láti fi wẹ̀ jánaba torí àwọn Umar radiyallahu anhu wọ́n lọ wọ́n rìnrìn àjò lọ pẹ̀lú àwọn sàhábà wọ́n á débi omi adágún ńlá kan nínú sahara eléyìí tí ẹnìkan ṣe àmójútó rẹ̀ ọ̀kan nínú àwọn sahara wọn béèrè pé ìwọ tó lomi adágún yìí a níbèrè kan ṣe ni ṣé èsè pé àwọn ẹranko abìjà máa wá mu nínú omi yìí Umar náà gbọ́dọ̀ dá lóhùn àwọn mú ń bẹ àwa náà mú bẹ kálukú mú tiẹ̀ kó fi eléyìí túmọ̀ sí pé amúkú wọn kì í sẹ̀gbìn. yàtọ̀ sájà yàtọ̀ sájà ah subhanallah ẹ wò fún ọlọ ẹ̀yin ó pé kìnìún ni àtàlékún ẹ̀yin ó pé kùn ajá ni àtàlékún ṣùgbọ́n ajá ni ṣẹ̀ríà sọ pé tó bá kẹnu omi tó kẹnu ẹ da wàrà ẹfọ bọnu ẹ fọ abọ́n lẹ́ẹ̀méje ọ̀kan nínú je kẹ́ ẹ fi sọ pé ẹ̀kẹjọ kọjẹ́ pẹ̀lú ìpẹ̀ so àwọn ẹranko wọ̀nyí tí wọ́n bá mú kù kò sí tó burú bẹ̀ ní tó mọ̀ ni. èyí tó jẹ́ ẹ̀gbin lára arú àwọn ẹranko bẹ́ẹ̀ òun náà nígbẹ́ wọn torí pé ṣe wọn léèwọ̀ wọn náà ẹ̀gbin ni o ẹ̀jẹ̀ àlùwàlá rẹ ti já ó só àbọ̀tọ̀ àbọ̀yàgbẹ́ kò gbọ́dọ̀ ṣe sọ́láàtì o gbọ́dọ̀ ṣe sọ́láàtì because tó bá lọ ṣe sọ́láàtì láì lálùwàlá ó burú jáì òfin rẹ burú nù ṣẹ̀ríà o torí ẹ̀ tó mọ̀ wá pé kánjú lọ wà torí ẹ̀ ló ṣe wọ jàmá láì jẹ́ pọ̀ sàlùwàlá ọlọ́run má jẹ́ àbí bàbá kan sọ pé lọ́ọ́ ṣe sọ́láàtì mo ti gbé àlùwàlá rẹ kí ló gbé òun gẹ́gẹ́ bíi ta ni aláàrú èwo lòun aláàrú èwo lòun tí ó fi gbálùwàlá fún ẹnìkan ibẹ̀ nìkan gbé bákan náà ní tí wọn lálùwàlá ọ̀gbọ́dọ̀ gbé alukur'an títí tẹ̀ ìsàlùwàlá ó lè kí alukur'an láì lálùwàlá èyí tó wà lórí rẹ̀ àmọ́ pé wọ́n á gbé alukur'an lọ́wọ́ láì lálùwàlá rárá o so yàtọ̀ sí handset odidi alukur'an ń bẹ́ẹ̀ nu handset rẹ̀ o sì lálùwàlá o ní sọ handset rẹ̀ nu ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń gbé handset rẹ̀ àníyàn tí wọ́n ní ni pé handset ni mo gbé lọ́wọ́ o kì í sàlùkur'an bákan náà tíra tafsir ẹ̀ríkọ́ alukur'an ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń sàlàyé rẹ̀ ni o sì lálù àlà bẹ́ẹ̀ ni tíra fiqh àwọn àyà alukur'ani kún bẹ́ẹ̀ àníyàn tiẹ̀ ni pé tíra tafsir mo gbé lọ tíra alukur'ani mo gbé lọ lọ́ba tán àbí tíra fiqh ni mo gbé lọ àbí tafsir mo gbé lọ ilé ìjọba tọ́ wáyé o àwọn ọmọ èèyàn bá ti ṣe rí wáyé o ntí máa jáde lára wa ó pé oríṣiríṣi ntí máa jáde lára wa tọ́lọ̀ ń kádàrà kó máa jáde lára ọmọ èèyàn ó pé oríṣi ọ̀nbẹ́nu rẹ̀ tọ́ mọ́ ó sì ń bẹnu rẹ̀ ìtọ́ jẹ̀gbìn èyí tó mánu rẹ̀ omi ẹkún ìtọ́ mánì torí ẹ̀ tá a bá sunkún tómi ẹkún bá kán sí wa la kìí sẹ̀gbìn tó wà lọ́ máa wómi mo fẹ́ fi fọ omi ẹkún yìí ni kí n tó ṣe sọ̀láàt kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ mo fẹ́ fi bọ́jú torí omi ẹkún ti kàn bẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kún ikún yìí sẹ̀gbìn ikún ikún ikún dà sí ọ lásọ kìí sẹ̀gbìn tonti pé ẹnìkan náà ò tí wọn máa gbé kun ká tí ó gbé kun láyà tí wọn máa pé ẹ máa wo ikùn mi nìyẹn ọkọlọ rẹ nù o rárá bákan náà itọ́ kìí ṣẹ̀gbin kẹ̀lẹ̀bẹ̀ kìí ṣẹ̀gbin bẹ́ẹ̀ ni oògùn tí ń jáde lára wa kìí ṣẹ̀gbin a sì ti sọ ti màníyì ó ti yí ọ màníyì yìí ṣẹ̀gbin tí wọ́n bá bí ọ ìdí rẹ̀ òun náà ni hadith Aisha radiyallahu anha tó ní tí màníyì bá ti gbẹ máṣọ ànábì sallallahu alayhi wa sallam mọ́ ọ́ máa fè kànáà hà ìbá jẹ́gbin wọn a máa wá hà lásán fìgbẹ́ ṣe déédéé rẹ̀ tígbẹ́ bá gbẹmọ́ ọ lásọ sọ́kàn hákò ń bẹ̀ ni. tọ́ bákan náà nínú tí máa jáde lára wa ètò jẹ́gbìn wà akramakumullah gẹ́gẹ́ bí ìgbẹ́ ìtọ̀ àlùwádìí tí máa jáde omi funfun tí máa síwájú tọ̀ àbí tí máa dé lẹ́yìn tọ̀ wọ̀lùmẹ́rì bákan náà ìtọ̀ òrèké tí máa jáde lára nígbà tí èèyàn bá ń ronú obìnrin àbí máa ń bóbìnrin ṣeré bákan náà ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá pọ̀ tẹ́jẹ̀ jáde lára tó pọ̀ so àwọn olùmọ̀ wọ́n sọ pé lè yà ẹ̀gbìn ni so tẹ́jẹ̀ bá pọ̀ àti gbogbo ń tá a dárúkọ yẹn ẹnu àwọn olùmọ̀ kò lórí pẹ́ gbìn gbogbo eléyìí so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. ọ̀dà tẹ́jẹ̀ bá jáde mú ńkọ́ àbẹ́jẹ̀ jáde lẹ́yìn wa àbẹ́jẹ̀ jáde lára egbò wa tí ẹ̀jẹ̀ yìí báyìí tó bá jẹ́jẹ̀ tí ó pọ̀ kọ́ máa balùwà alájẹ́ o àmọ́ tó bá ti pọ̀ ìyapa ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ ẹ̀jẹ̀ àmúnu àbẹ́jẹ̀ kan dà látẹ̀yìn rẹ ni àbẹ́jẹ́ ń dà lójú egbò sáàtún àlọ́ aláṣẹ àbáàní túnṣe ìyapa wà ń bẹ̀ eléyìí tọ́kàn tí wàá balẹ̀ sí jù ni pé tẹ́jẹ̀ bá ti pọ̀ tọ́jáde lára ẹ̀gbin ni. eléyìí jẹ́ àlàyé ntí máa ba àlọ́ alájẹ́ àtàwọn nǹkan tọ́jẹ́ mà kó tó wá di pé a mẹ́nu lé ọ̀rọ̀ nípa àwọn ìwẹ̀ eléyìí tí ṣẹ̀rí àmúwa. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́ba san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn lórí bọ́ lẹ́ẹ̀kan bá tẹ mẹ́nu bẹ mẹ́nu bá fún wa nípa pé tábà tábà fọmọ kékeré yálà ó yàgbé àbótọ̀ pé kò bá àlùmọ̀lá jẹ́ abẹ́bẹ̀rẹ̀ pé tó ẹgbẹ́ mọ́ ní ìtọ̀ àti ìgbẹ́ pé bóò ló ti dẹ́bi jẹ́ pé kò bá àlùmọ̀lá kò bá àlùmọ̀lá jẹ́ àfàlùmọ̀lá ẹni tó yàgbẹ́ àlùmọ̀lá ẹni tó tọ̀ tó wá pọ̀ ọmọdé kékeré yẹn ti lálùmọ̀lá kó tó tọ̀ ìtọ̀ bá àlùmọ̀lá rẹ̀ jẹ́ ó ti lálù àlá kó tó yàgbẹ́ ìgbẹ́ bá lù àlá rẹ̀ jẹ́ àgbàlagbà tó tábà fún ọ̀tọ̀ àgbàlagbà tó tábà fún ọ̀yàgbẹ́ òun kàn bá fọ̀gbẹ́n kúò lára ni ó bá fọ̀tọ̀ kúò lára so ìdí tá a fi ní kọ́ bàlù àlá jẹ́ ni kó ti fọwọ́ kan abẹ́ rẹ̀ fífọwọ́ kan abẹ́ ọmọdé kékeré èyí tó dọ́gba jù náà ràn àwọn olùmọ̀ọ́ni pé kọ́ bàlù àlá jẹ́ àwọn afọ̀tọ̀ afọ̀gbẹ́ afọ̀tọ̀ afọ̀gbẹ́ kọ́ bàlù àlá jẹ́ fífọ̀tọ̀ fífọ̀gbẹ́ kó ba àlùwàlá jẹ́ gẹ́gẹ́ bí kítọ́ wà lára aṣọ tiẹ̀ náà ní kó fọ̀ kígbẹ́ wà lára aṣọ rẹ kó fọ̀ lẹ́yìn àlùwàlá kó ba àlùwàlá rẹ jẹ́ ọkàn fọwọ́ rẹ dáadáa kó mọ̀ márùn gbẹ́ni. alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ náà ni a ti bá a di pé ìmọ̀ ló ní ẹ̀sìn ọgbọ́n orí ògbé rárá kọlọ́ba kó sànù wa a rí gbogbo àwọn tẹ́ mẹ́nubà fún wa yọ ya ẹ̀ lẹ́nu pé tó tí ọba jẹ́ pé mọ̀ ni ẹlòmíì fúnra rẹ̀ làákàá ni ó fi máa mú ìdájọ́ wa nípa òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀rí pé ó dọ̀wọ́ akákèsí ara ká má jẹ́ ẹni tí ọmọ mú dájọ́ wá pẹ̀lú orí ká má bàa jẹ́ ẹni tí ó ṣẹ̀ sí òfin ọlọ́run ká bẹnu ẹni tí ọlọ́run bó fìyà jẹ ní ọ̀la àlìkí ọmọ torí di eléyìí tó fi ṣẹ̀rí àbá ní ìwọ̀ náà ni yóò mọ̀ jẹ́ ìwọ̀ láíláí nítorí bá sì pè lẹ́tọ̀ náà ni ọmọ jẹ́tọ̀ láíláí kì í jẹ́ pé bóyá nìkan ní ọkàn lórí láti pé tó nǹkan báyìí o ti wá dẹ̀tọ̀ náà nu ẹ̀jẹ̀ àmọ́ sí lọ ẹ̀jẹ̀ àkèsára gbogbo tí ń bá wa sọ ká ká mú lò torí ká lè tí ó láǹfààní ládàá ní ọ̀la ibà ni a dúró sí ẹjẹ́ àpàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́ba kọ́sọ́ wa ju ọ̀la lọ àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn olùmọ̀ wa kọ́lọ́sọ̀ wa ju ọ̀la lọ wàsàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.